and I told Pinky when I drop her mo lọ́lọ́run máa gbé voice. such as murder where. Why, was Pinky panicking? Ah, oh my dad kọ mi, oh my dad kọ mi, ah, ọmọ yìí má dad kọ mi, mo ṣí má dad kọ mi, ọmọ yìí má dad kọ mi. Mo ní kò dẹ̀ tí ìdárúkọ yín ẹ̀ ní sùúrù. voice note jáde o. Ẹ tí ì jẹ́ kó dárúkọ yín, kí ló ẹ̀jẹ̀ tí ń sáré léegun lérí oògùn mọ́ wọ́n máa tẹ́ lọ́fà ni wọ́n máa tẹ́ lọ́fà ni if something ni ò sí ń kí ló dé ta ti ń lórí oògùn ta fẹ́ tàyàn lọ́fà mo dẹ̀ ní ẹ sùúrù ẹ ká máa wò ná. The water expected you to do and she was angry she was mad because I said I do not really even understand where you stand. ẹ jẹ́ ká the only thing to tẹ́mi expect ká ṣe bá ṣe máa ń sọ̀rọ̀ sẹ́yìn madam kí lẹ sọ sí lọ́wọ́ tó lè implicate mi kò ń ṣe ẹ̀yin kò sí kan tó kàn mí wọ́n máa jáàgì wọ́n máa fi yín lẹ́nu kí lẹ tó bá yẹ pé Wùnmí ló pa ọkọ ẹ̀ kò sí wàhálà tó bá lọ́wọ́ ní ọkọ ẹ̀ kàn gbé jáde but kí lẹ fi sí lọ́wọ́ kí lẹ jọ sọ kí ló dé tẹ̀ ẹ̀ rán letters kẹta the moment I drop Pinky on my page Pinky want to he ran to Joko this page ah ọmọ sí i máa wò pé kí ló ṣẹlẹ̀ is there more to this and i called her immediately Pinky ọmọ yóò ti dárúkọ yín dẹ́ẹ̀dẹ́ mọ̀ pé ẹ lọ́rọ̀ lọ́wọ́ ẹ̀ torí èmi mọ̀ pé ẹ lọ́rọ̀ níbẹ̀. kò sọ̀rọ̀ ọkàn lọ́wọ́ ẹ̀. can you allow me to talk? tẹ́mi dẹ́ mọ̀ wáì wọ̀ ha ah, ó máa dárúkọ mi ọmọ pépà yẹn mo mọ̀ sí kinní kan ó dáa èmi ò sọ̀rọ̀ mọ́ mo ṣáà rí i pé bíi because of that she was not happy about everything and everything kò sí wàhálà èmi dẹ̀ kí ẹni tèmi máa kí n tèmi torí wọn ò fẹjọ́ sùn mí ní ìmọ̀ bí a mo ṣẹ̀yàn ìgbà tó ń sọ pé mo rúdù mo ní pé ẹni tí mi ìbá sọ̀rọ̀ wọn nà wọn nìyí báwo mo ṣe rúdù sí yín ṣé mo ní nọ́mbà yín ṣe ní nọ́mbà mi mi ìmọ̀ kọ́ ẹ̀ ń sọ but gbogbo kọ́ tẹ́ ẹ̀ ń sọ ló máa ń dọ́dọ̀ mi gbogbo ṣe ń jẹ́ tọ́lọ̀ and it was not only getting to me It was getting to me to stop uh, all the zeal I was putting. Like you are putting too much zeal. It's as if you don't know what is going on. Ah, am I for it, ìpè o. You know, I wouldn't be saying much. That was why that lady was saying, tẹ́ back, bá voice note to me, daddy. Oh, drag Pinky now. Ẹni ẹ regret pé ẹ mọ̀ mí, mi náà regret pé mo She ain't call ẹ̀yin kọ́ group one." níbi ká bá ti pè ká tún fẹ́ lòmíì sí kọ ká tún ṣe báyìí ibẹ̀ ṣé nǹkan lẹ gbé voice note wa ni tó bá ti bí yín ẹgbẹ́ tọwọ́ yín jáde ayé ìwù mi lẹ máa fi bàjẹ́ èmi náà gbé tọwọ́ mi jáde ohun yẹn nìyẹn ó ti sọ́lẹ̀ èmi dẹ̀ ń tẹ̀ láti sọ mo ṣáà ń wò mo ṣáà ń wò ṣẹ́jú mo ṣáà ń wò àwọn èèyàn ṣáà sọ pé ẹ bá Karimo jà bíi pé èmi ò ní kankan lọ́wọ́ Karimo mi ń sọ mò ń sọ títí dé mi ì ní kankan lọ́wọ́ gbogbo yín mi ì ní kankan now àárọ̀ yàǹtí ìdébí báyìí mo wá rí sítẹ́tọ̀sì Pinky mo ní kí ló ń ṣẹlẹ̀ mo lọ lórí Facebook mo lọ sórí TikTok ìgbà tí mo wá dé lórí TikTok mo wá rí èèyàn tó ń àtàkì bufẹ́ bufẹ́ láyà zone line Pinky ò stop ẹ̀ mo ní ẹ̀hẹ́ mo ní mo ní mo kọ́kọ́ rò bẹ́ẹ̀ àbí èmi mo ní ṣọ́ọ̀bù mo ní káàntì màmá lọ bẹ́ẹ̀ mi tí àì nọ́nsẹ́ǹsì èmi ò mà ráyè ṣọ́ọ̀bù àwa máa kóra wa síta bí ọmọjọ́ mẹ́jọ mi mo ní ṣọ́ọ̀bù mo rò pé èmi kọ́ ni mo ṣe gbogbo eléyìí mi ò lè ní ṣọ́ọ̀bù no be me she dey talk to but ìgbà tí mo wá rí pé logo tiktok wà bẹ́ẹ̀ mo bá tẹ̀lé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ tiktok ìgbà tí mo wá dọ́dọ̀ tiktok mo bá mọ ẹni tó ní ṣọ́ọ̀bù èmi bá wá àdírẹ́sì ọ̀rọ̀ mo bá àdírẹ́sì ọ̀rọ̀ lálẹ́ àná mo wá rí pé mo mu baileys mo ní ah ọmọ má lo fojú ìyá àdírẹ́sì ọ̀rọ̀ wọn máa dà sí ẹ lórí o mo yà pa ṣó jẹjẹjẹ mo yà sùn so kí n tó jí níwájú ọlọ́run tá a gbọ́dọ̀ pè jẹ́rìí lọ mo bá rí two videos wọ́n dárúkọ liars wọ́n dárúkọ liars wọ́n dárúkọ Wendy ah mo náà rọ̀ yìí ti lọ i was supposed to call Wendy pé kí n kí n tiẹ̀ reach Wendy pé Wendy kí ló ṣẹlẹ̀ but you no know wetin dey happen you no know wetin dey happen you no know wetin dey happen i was supposed to but mo wá ní pé ah mo kọ̀ wá àdírẹ́sì ẹ̀ pé ẹ jọ o ọ̀rọ̀ rí mo ṣáà rí i pé tẹ bá lọ wo àwọn fídíòs yẹn tí wọ́n fi dára wọn lò mo wá lọ rí pé èèyàn kan wá sọ fún mi pé ọ̀rọ̀ yẹn ti lọ tipẹ́ mo wá lọ rí pé ehm, torí mo sì bá ọ̀sán yìí ni mo bá kí lọ́kùnrúkọ ẹ̀ sọ̀rọ̀ liars mo wá lọ rí pé mo sọ pé ṣe bẹ́ẹ̀ iná update two days ago mo wá lọ rí pé òun náà update two days ago ló wá rọ àwọn ẹjọ́ kan kìnnìkan kìnnìkan ẹ̀yin méjì jọ ń ta síra yín nìyẹn no it is after this yankan yan ni o but ṣé wàá mọ̀ kan tó dùn mí kí bàmá yẹn àǹtí yẹn tó wá òkè lẹ́nu mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ kankan gbọ̀ngbà táǹtí yẹn wá ń sọ̀rọ̀ tó wá ní ẹ ẹni tí mo bá sọ̀rọ̀ fún tó bá gbé síta ẹ ìwọ ni wọn ní ìwọ ni wọn ní sọ léyàn ìwọ ló máa lò léyàn burúkú ẹ ọ̀rọ̀ náà ṣe bá àjọ sọ ni kinní kan kinní kan mo wá ní ẹ dúró náà ẹ dúró náà ọ̀rọ̀ yìí ti ń make sense bọ̀. Are you scared that these people might want to come out? Oh yeah, guys, go to the other room and take your car outside. Take your car to the balcony, whatever. Take it out. Oh yeah, wait. Ẹ just give me one minute. Oh yeah, I'm not want to hear yourself. Oh yeah, take it out. so èmi wá fẹ́ get to the bottom of the whole thing Money I ẹ dúró ná ṣé ó ní ọ̀rọ̀ so mi sì ń lọ bọ̀ talẹ̀ yín sọ̀rọ̀ ẹ mọ̀ i was just going round to get to the bus because wọ́n nínú fídíò tó send sí mi wọ́n ti drag liars àti wendy wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ máa tó jáde because of this i want to get to the bottom of it i was still going by it this is how liars buffets climb up kí ló dé ẹni tó ní péjì dẹ̀ ń bẹ̀yìn buffets ẹ ní sùúrù ẹ bá wa lórí ọ̀rọ̀ bó fẹsẹ̀ ẹ ní sùúrù mo fẹ́ get to the bottom of something in fact tó bá yẹ pé ẹ ní sùúrù ni bí a nínú ọ̀rọ̀ tó ń sọ gan you will be able to name this person has not even said anything meaningful ó kọ̀ sọ pé ẹni tí n bá sọ̀rọ̀ fún tó bá lọ sọ síta àwọn èèyàn ni ò ní bá ṣe mọ́ mo dẹ̀ rí pé ó ń tẹ̀ láti sọ fẹ́ni yẹn pé má lọ sọ̀rọ̀ tá a jọ sọ síta o ó ń tẹ́tì ẹni yẹn ni ṣe ti understand ó ti ń feel threatened àbí wọ́n bí wọ́n ti ń threatened lábẹ́lẹ̀ pé àwọn máa gbọ́rọ̀ ẹ̀ that was why tí mo fi come in buffet ẹ̀ ní sùúrù buffet mo dẹ̀ gbọ́ ẹ ẹ ó wá débi báyìí ẹ̀yin wọ́n sọ pé láyàsí o láyàsí níṣẹ́ ẹ máa pè yín how on net lẹ ṣe máa máa mú mi sí ẹni tí mo ki àti ẹni mi ò To tó bá pe ati pé àtijọ́ ń like I don't understand why you are taking that too serious òun ló jẹ́ kẹ́ ẹ kóra yín síta lẹ́nì ẹ mọ̀ pé mi ò bẹ́ yín yẹn sọ̀rọ̀ ẹ ẹ wá sọ pé láyàsì máa pè yín máa pè yín ẹni tí mi ò pè ẹni tí mi ò bá sọ̀rọ̀ títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo fi ọlọ́run bá ṣẹlẹ́rìí mi ì tí ì bá ẹni yìí sọ̀rọ̀ direct pé mi ò pè wọ́n tún gbé mi sórí kọ́ fún láyàsì tí ẹ bá bò mí ọlọ́run ò ní bò yín tí n bá ń purọ́ gbogbo kan tí mò ń sọ yìí wọ́n tún mi sórí kọ́ the first person to máa gbé mi sórí kọ́ was Pinky and ah, we never talk about anything serious the second person ó kàn gbé mi sórí kọ́ ni I have never died a call or she called me òun ni yọkan yanrin fi débi tó délé lẹ́nu nǹkan tó wá dùn mí lọ́wọ́ bí fẹ́ẹ́ sí ni pé ah nfn tó sọ rude ẹni tó sọ rude and I was telling you please put that rude issue aside at this point I am not important I have been on this case for eleven months it is not a joke to me mo fe mo ikuto tó pa Mohbad a fe fi ọwọ́ bò mọ́lẹ̀ anybody le bú mi èmi ò mátà nǹkan tó ṣe pàtàkì fún èmi ni pé kí ló ṣẹlẹ̀ ṣe é báwọ̀ ohun mi bẹ́ẹ̀ lẹ ṣe ń tẹnu kiri ẹ jọ ẹni tó bú mi a máa sọ létà àǹtó bá ní mo rúdù kò ń ṣe èébú ó lè jẹ́ pé mo rúdù lóòótọ́ tó bá ní mo wà kọńtrólì kò ń ṣe èébú mo lè wà kọńtrólì téèyàn bá ní orí mi ò pé ayé mi ti bàjẹ́ lè èébú mo lè wà kọńtrólì kí n má mọ̀ it is not èébú when ìgbà tán sọ pé mo lùdù yẹn did you guys caution na you guys know the the women that you people are now supporting today eh? it was because of Wunmi mother, ni mo ṣe caution liars pé liars don't say that that narrative will not be pushed here bíláàs ni he ẹ jẹ pátá ẹ jẹ mọta he jẹ gbogbo ẹ ẹ lè kí ẹ pe pé bàbá ọmọ ẹ lè pé bàbá ọmọ pé ọmọ kú no no no no no no liars and this was the same thing i have been doing to Pinky No, fi fi pe mo wa controlling if i have not been holding them down Wunmi would have been dragged like a tissue paper kò ní sí kankan tó máa kú lára ẹ̀ mọ́ èmi ni mo kàn máa ń play along ah ma ẹ má wọrí ẹ ṣáà jẹ́ kọ́ọ̀pù ẹ máa kún ẹ má wọrí and I keep saying something mi ò lè fi ọwọ́ mi ṣẹ̀kan kí n fi ẹsẹ̀ mi dàrú lọ́tàn tí tẹ bá mú nǹkan tó wà mí ní fò dáde pé òun ló pa ọkọ ẹ̀ gbogbo kọkànbù yìí ó ṣe báyìí ó ṣe báyìí owó wà lọ́wọ́ ẹ̀ ẹ fẹ́ máa fún lówó kinní kan ó ṣe ó gba kinní kan by day kò gba kinní kan by day ó fún kan ní one one million kò fún àwọn kan ní two two million ẹ̀yin lẹ gbé wá ó yẹ kójú wa gbà yín tí láti máa bú ìyá Mohbad ẹ mọ̀ pé ẹ sọ̀rọ̀ yẹn fún àwa kan ó níbi tẹ́ ẹ tò sí ó yẹ kójú gbà yín tì ṣé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe tì nígbà yẹn èmi ti da free lọ ṣé bẹ́ẹ̀ ṣe máa padà lélẹ̀ tí ẹ̀mí ṣe máa sọ fún yín pé mo gbọ́n mo gbọ́n tẹ bá rí pẹ̀lú mí tó tantrums tẹ bá ti deliver iṣẹ́ wọn ní tantrums tó ń tú na they you still now see the some set of people MFM we don't know where e belong ẹ ẹ mọ̀ pé mo capture àwọn kan down nítorí Wùmí yìí ni I'm still with some people nítorí ti Wùmí yìí lè yé yín ìkan tó wá bí mi nínú tó ba ẹyin ajá jẹ́ wọ́n sẹ́ndì fídíò fún mi mo fẹ́ play fún yín kẹgbọ́ àbí oníyàwó mi náà burú ni àbí kíní kan kíní kan ni they are doing all what they are doing so that ìyàwó mi will be left with nobody àwọn wá ajá kìyàwó mi ọ̀tá woman yẹn ń sick lójoojúmọ́ gbogbo ẹ̀ ń kà láyà ni gbogbo eléyìí she was forced to be cursing people that day ẹ lè bú Karimo tẹ fẹ́ bú ẹ lè bú láyà tẹ́ fẹ́ bú bọ́ọ̀lù ẹ ṣe máa máa bú ìyá oníyà ṣó tọ́ sí yín lẹ́nu gbogbo yín pátápátá tẹ́ bá ṣe àgàbàǹgebè lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọlọ́run àdá fún yín and thank God pé gbogbo yín lẹ ti ní dọ́tà tó ti twenty ọlọ́run máa dá fún yín ẹ̀sùn ẹ̀ máa ké lórí àwọn ọmọ yín gbogbo yín pátápátá ó yé yín nǹkan tí mò ń sọ yé yín ó yé ọlọ́run mo dẹ̀ sọ fún yín i stop people by saying wọ́n ti ní ẹ fẹ́ wá drag wọn ọmọ yìí sọ fún mi pé this person did not like me this person did not like me this person did not like me this person did not like me and i told her why do you feel all these people did not like me I ah, àwọn like me nítorí bye bye bye bye bye bye bla bla bla bla bla bla and i came back telling you ọmọ yìí ti ní impression pé ẹ like wọn ẹjọ́ ẹ sọ fẹ́ńdà gbogbo kan tó bá hùn kẹ́ ẹ máa gbọ́ ìtẹ́ mi ṣe sọ pé ẹnu ya Mohbad nìkan kan lọ ti ń gbọ́rọ̀ mò ń já yín ẹ̀ jára yín tán nǹkan tó bá hùn yín kẹ́ ẹ máa gbọ́ ẹjọ́ ẹ sọ this lady have the impression that they want to use my platform to drag her mo dẹ̀ sọ fún pé lọ fọkàn balẹ̀ àfi tí mo bá sùn tí n bá dẹ̀ sùn gan tí n bá jí ẹni tó bá drag unnecessarily á collect torí mi ìran wọn ṣe i remember èèyàn mi kan tó wà ń bíbà balógun lẹ́yìn àwọn obìnrin nígbà tí mo gbọ́ pé lọ drag ẹ̀ níbì kan mo pe ó ní àmúlò bí wọ́n sọ pé wọ́n tún gbẹ́jọ́ yẹn dọ́dọ̀ ọmọ yẹn wọ́n lò bí wọ́n sọ pé ọmọ yẹn fuck up pé ọmọ yẹn ṣe bá ọmọ yẹn mo ní mo ní ṣe mo fẹnu ara mi sọ fún ẹ mo ní ara ṣe bó ló láìkì mi nǹkan tí wọ́n fẹnu ara mi sọ fún ẹ ní kò ṣe má tún jẹ́ kí n rí tó ti drag ẹ̀ I might say my truth má rí òótọ́ pé this is my truth but kí máa fi personality nǹkan tó fà tá a fi débi tá a délé nìyẹn nǹkan tó dẹ̀ jẹ́ raise alarm ni pé this set of people ẹ wá ń búyà Mohbad gbogbo yín lẹ́jọ́ wà nínú ẹ̀ gbogbo yín lẹ́jọ́ wà nínú ẹ̀ evidence wà evidence wà. wọ́n á máa bẹ́tà kan gbé evidence yẹn síta. evidence gbogbo yín wà involved. right now right now to me right now to me you already take your side èwo ni àwọn èwo ni èwo ni èwo ni àwọn gbogbo wọn lọ ti ná wọn twenty years that's not yeah. a problem bó ṣe ń ṣépè kọ́ nìyẹn yà no àti gbogbo ilẹ̀ ní ọmọbìnrin tó jẹ́ ẹgbẹ́ wù mí ẹni tẹ́lẹ̀ àtẹ̀mí tí mi ò tí mi gbogbo kọ́tà bá ṣe lórí ẹ̀ la máa jẹ. mo máa claim ẹ tí n bá jẹ gbì kí n kú gbì gbogbo ẹnu ni mo fi sọ and like I told you mo ò sí nídìí àbòsí kò dẹ̀ ní bá wọn jókòó síbẹ̀ láti ẹni tó wọlé yẹn kó mute láti jọ́ tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ mo fẹ́ kí Karimo àti liars. kó lọ gbé kán gbé ibi tí Pinky àti èmi ta ti sọ fún wọn pé nǹkan báyìí nǹkan báyìí mi ò bá ya mo mi ní nọ́mbà ya Mohbad ṣebí Wendy ní nọ́mbà ya Mohbad I dey spend my money for ya Mohbad mi ní nọ́mbà ẹ̀ tá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lady ló máa pè wọ́n ní order line a máa máa gbọ́ ni kí la dẹ̀ ń sọ torí ó ń dàbí pé sọ̀rọ̀ àbòsí ni kí ló ń sọ àbóyá fẹ́ lọ police station fẹ́ ṣe kinní kan fẹ́ ṣe kinní kan fẹ́ ṣe kinní kan nǹkan tó ó ti tán me particularly i'm not even always available mo lè wà ń bẹ̀ kí n má gbọ́ dajì ntọ́tọ̀ kíkọ náà ẹ̀ ń bọ̀ lẹ́bàá because èmi ń ṣe iṣẹ́ mi lọ. okay o ti ń ṣe kinní o ti ń ṣe kinní ní ìgbà míì gan mi ń bá àwọn méjì mi wà lórí kọ recently mo kàn realize pé kí ló ń ṣẹlẹ̀ ó ti pẹ́ tí mo ti bá àwọn pípì sọ̀rọ̀ mo dẹ̀ ní àpínkì àwọn tí náà ní pè mọ́ bàtà àwọn ti pé láyà kí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ó sọ fún yín ni ó ń sọ létí èmi náà wọ́n àgbà táwọn tí ò ti go down pẹ̀lú àwọn ọ̀dàdà pé ìtorí ẹ̀ ni ó ṣe pa wọn ok mo ní abájọ. tẹ́mi platform streaming lẹ́dẹ̀ streaming kò ní problem. wọ́n ní ẹ má jà kò ní ìdìjà ẹ má pariwo kó gba kó dìjà lọ́rọ̀ tó wà nílẹ̀ ní beginning tán ní ẹ ọmú tì ọmú Karimo sábẹ́ torí bó ṣe máa ń sunkún pé kinní kan mo rò pé òkè ẹ má yẹ ká tánù ẹ jẹ́ ká fà á mọ́ra ká máa pẹ́ tẹ̀ pé kó má fi pohùn nìkan torí kó má bàdẹ lọ́dọ̀ àwọn bàbá ni àdèmọ́ máa sọ life story wa fún àbó ṣe rí bó ṣe rí nìyà èmi náà go through eléyìí ìyẹn náà go through everybody ń sọ fún ẹ àdè ń tẹ̀ mọ́lẹ̀ gbogbo gba ẹ tí ò fi jáde mọ́ àwa là jẹ́ kó jáde mọ́ gbà tó dẹ̀ bẹ̀rẹ̀ ṣe ní jáde tó jáde tí mo ní à tó bá yẹ pé mi ní lórí platform yẹn láyàs gangan ló sọ pé mú kọ ní à láyàs pé àbúrò yín ó ti blọọkì mi lórí títà ní àkó yẹ kó blọọkì yín jù bẹ́ẹ̀ lọ pé ẹ̀yin gan ṣe lọ máa sọ pé ẹ wọ́n sẹ̀dẹ̀ sí mi ẹ lọ́nbu lórí MFM ní èmi mo ní nǹkan tí mo sọ kọ́ nìyẹn o nǹkan báyìí nǹkan báyìí ni mo sọ yẹ mo dẹ̀ sọ mo dúró tì mo ní nǹkan báyìí nǹkan báyìí ni mo sọ pé ká ní èmi kò sí nǹkan tá a bá jọ ṣe mi ò ní kí mo ti and I said it Like then, yeah. We ó yẹ kó block mi eh, eh, kò sí wàhálà èmi náà dẹ̀ block ẹ̀ but after gbàyẹn tó kí ni ìtúwọ́n àlọ́ mo ní alias ọmọ yìí ò máa stop ó máa kí n filẹ̀ wàhálà mi ṣe wá pọ̀ she's an adult ah okay mi ìtúnṣe ìmọ̀ pé òun gan ló ń sọ̀rọ̀ bóyá ń bá ara wọn sọ̀rọ̀ ara ò tí ì fún mi mo dẹ̀ wo ń tèmi pínkì pínkì pínkì tó ń pariwo pé ẹ̀ ń jọ sọ̀rọ̀ àní mo fẹ́ kọ́ gbé ọ̀rọ̀ wá síta tí Liars bá ń sọ̀rọ̀ àwọn pípì ẹ̀ẹ́ ah, eh, níbo la wá fẹ́ tò sí ẹ̀ẹ́ eh, ó ga ò ọ̀rọ̀ eléyìí wá pọ̀ o ah, eh, ó ṣe wá le tó báyìí kí ló ń ṣe báyìí ẹ ṣú ọ á ní à ah, òun ṣọ o kíní kan kí ló wá le tó báyìí ọ̀rọ̀ yìí pọ̀ ẹ̀rù mi báyìí sí mi tiẹ̀ mọ́ ibi tí fẹ́ yà sí àti ẹ̀mẹ́ta fẹ́ dì mú bá ṣe máa ń sọ nìyẹn ká ní pé láyàtò instigate wa against ya Mohbad bóyá orí mi gan ò bá máa tí ì pé báyìí náà yes gbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe ẹni pínkì ara pínkì ò gbà mọ́ pínkì tó dẹ̀ ní kó má darúkọ òun pé Karimo fẹ́ darúkọ òun tẹ́ ní ẹ ó ń ṣe mí mọ́ gbà tẹ́jọ sọ̀rọ̀ bọ̀ pínkì tó bá ń gbọ́ mi wọn ò ṣe nǹkan kan àṣírí sọ́wọ́ anybody likewise me we only talk and we talk about our personal life so ó lè mọ̀ mí pé mo mo divorce ọmọ mi mo náà ọmọ tó wà autistic tó bá fẹ́ bú mi bọ́ síta mo ràn yín iṣẹ́ a tájọ sọ nìyẹn torí èmi òun mi àṣàjẹmípàṣẹ òun ni èmi but right now you sounding like wọ́n jọ ń ṣe meeting mi ìbẹ́ anybody ṣe meeting wèrè kan torí mi ò ráyè o tó bá ní voice note mi kan gbé bọ́ síta bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnu mo dẹ̀ fi sọ. So mo láti jọ́ ta ti ń bá láyà sọ tó ti máa ń bá wa bá ìyá Mohbad sọ mi ì pé rí pé kí ni ìjọba mi mú nọ́mbà ìyá Mohbad on top waiting èmi nǹkan tó bá fẹ́ kí n rí ni màá rí tó bá ní yẹ́lò ní yẹ́lò máa bẹ̀ pé kó bá white yẹ́lò tó pé náà ni. ok mi ò mọ̀gbà tóun àti Pinky jọ ní issue gbà tèmi pé Pinky ni mo realize pé nǹkan tèmi ń rò lọ́kàn ló fàjà òun ni èmi náà ń rò pé àbí èmi gangan èmi Olúwabùkọ́lá mú Pinky ṣé ẹ ṣọ́ọ̀pá àìtí lose guard by? ṣé òun ṣe pé láyà ti padà ń ṣiṣẹ́ fún Naira Marley torí kí ló ń wá nu fámílì òní fámílì eléyìí pọ̀ ah, wọn ní Blueface ó dàbá ti lose guard o ah, torí àwọn òwò pé kí ló dé wàá lọ ilé wàá ṣe ilé wàá sọ ilé àwọn òǹdẹ̀wò pé nǹkan tó ń ṣe yìí àwọn ò jẹ́ ká fèsì nǹkan tá a fẹ́ wá ṣe ah, mo ní gbèmí same thing na that eh, kò sí tílà àgbàdo síbi àkóso pé mi àtòun jọ ágí òun bí kankan the last time she called me she was only asking me question pé ìgbà tí káàdì mo fẹ́ fẹ́ eh, mama sita lówó pé ṣèbí pinky ló mú ní ẹ eh, ẹ eh, o gbogbo alájọ sọ gbogbo ala sọ bẹ́ẹ̀ pé kó má ì fún gbà tó dẹ̀ ya pinky ní kó fún pinky dẹ̀ ṣàgbàtẹ̀rù owó yẹn pinky méjì ọ̀pá àwọn fún ẹni mama sita lówó yẹn one hundred and something dollar wọ́n tún tẹ̀lé lọ wọ́n dẹ̀ ní à wọ́n dẹ̀ dà ní ẹ̀wò ẹ má kà náà ìṣá ló bá dé abẹ́fẹ́ kí n fún yín ara ṣe yẹ̀yẹ́ lé lórí wọ́n dẹ̀ mú ojú kúrò ní kó ṣàfún lówó ẹ̀ àwọn ò wà wàhálà kó fún wọn pé àwọn ò kó di atayanyan à níjà mama torí pé máa drag Karimo mbẹ̀ everybody kọ̀ wípé ah, ok kó má dàbí pé àwa èmi kàn ń bẹ̀rù pé kó má jáde tó bá jáde tiẹ̀ lọ́ máa rí sọ ó ní Wùnmí ń fi píìnì gun ẹ tó bá rọra dákẹ́ tó bá ìgbà míì wà téèyàn bá ń ṣèkà fún ẹ tó rọra filẹ̀ kó jẹ́ kó máa ṣe àwọn ayé máa padà rí jẹ́ kó ráàrí ṣá ẹ̀ because if not be say i dey use this same phone mo ní voice note tí mo fi bàjà pé àgbà máa ń gbà ni kò sí bó ṣe lè le tó lẹ́yìn pé tàbá jọ ń sọ̀rọ̀ bí ká sọ̀rọ̀ ẹ̀hún ọ̀rọ̀ ọmọ mi pé òkè ẹ tún lélẹ̀ fún ẹ lọ sọ́sítù àbí ká sọ nǹkan míì jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá Mohbad àti Mohbad lèmi fẹ́ máa sọ títí láéláé mi àbí kí n máa sọ ọ̀rọ̀ boyfriend tèmi fún wọn àbí kó ní máa sọ nǹkan tó ń ṣe nobody was doing rikishi to to talk about anybody in fact tó bá sọ pé a lè bára wa ní ibi tá a bára wa lé ní i go talk say na lie because liars was never matured enough ọ̀rọ̀ yóò tó nǹkankan ìwọ àti Pinky ẹ ti jọ fà. báwo ni láyàṣọ ṣe máa ṣọ́ iná. why òun ló bẹ̀rẹ̀ sí ní ju sub now she started it first and I saw it. okay and she started it first. ọ̀dọ̀ láyàṣọ ni sub ti bẹ̀rẹ̀ right. yes she started it first. lórí TikTok. bẹ́ẹ̀ ni. okay ó dà pé mi náà rí two days ago. she started it first Pinky wa ni à àwọn ò ní sọ̀rọ̀ bó dẹ̀ pé Pinky mo sọ fún Pinky pé. láyàṣọ where are you I don't know she made me understand that. èmi àti eh, bó ṣe wà yẹn a lè dé láti court ká pàdé ibi tí mo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tèmi tó burú sí mi gbogbo lóko yẹn. ẹ kò ṣe dandan kẹ pàdé ó lè defend rẹ ṣe òun náà kò ṣe dandan kẹ pàdé ẹ kó defend rẹ torí ó make me understand pé òun try láti pe Pinky. níbo pé káwọn wáyàn ní ẹ house ó ní Pinky ò gbé. ok ìgbà tá ẹ pé Pinky èmi tí mo jẹ́ nìkẹta tí mi tiẹ̀ mọ̀ kankan tẹ́lẹ̀ nǹkan tẹ́ bá pẹ̀ pè mí ṣé mi ní tó bá pè mí mi ní dá tiẹ̀. why are you one sided ṣé ẹ ti gbọ́ lẹ́nu liars. I'm not one-sided. I, I will be one-sided because the same thing that caused problem within them. She told me the same thing, and I started feeling somehow okay, like. what what what caused the problem? Ibo ló cause the problem? Kí ló ṣe cause problem? Kí for fa problem? Báwo la did débi tá a God. so because I mean mo bi tẹ wa ṣebí ẹnẹ ń gbọ́ látàárọ̀ ṣebí ẹnẹ play Where my play nǹkan them ń play now ṣebí ẹnẹ ní voice mi kí túṣe bá padà kí n máa rewind ara mi mo sọ láàárọ̀ tí mo gòkè náà ó instigate wọ against Wunmi ó instigate wọ against ìyá Mohbad you oh, want me oh, to go against ìyá Mohbad. ó instigate against ìyá Wunmi oh, ó instigate like sọ́nìkẹ́ báyà Mohbad jàbí Wunmi. ó sọ pé èèyàn burúkú ni Wunmi gbogbo nǹkan tó náà sọ yẹn ó ṣe ó ṣe ni ó dẹ̀ sọ fún wa pé bàbá Mohbad ò jẹ̀bi nǹkan tó ń sọ tòótọ́ ni who does that Oh, dẹ̀ ló fellow, lọ bá bàbá Mohbad ló fẹ́ lọ more than three One pọ̀ ju mẹ́ta lọ they are more than three. àwọn wo ni more than three. no. You pé you guys are more than three. Oh, I want. Show one Ben. Show Yahweh. Show one Ben. Why, why? ó wà ń bẹ̀ you know who? No, máa bu ẹ̀yin náà wò náà ẹ̀yin náà ẹ̀yin náà. náà ṣe ẹni tó sọ̀rọ̀ tó wà ń no let me. ẹyin lẹ ẹ fẹ́ kéèyàn sọ̀rọ̀ ntì ṣẹni tó sọ ṣó ó bá wà lórí fóònù mi. ìdóni tó sọ pé ṣó ya wèrè náà. ẹ ṣé nìyẹn bá wa wà lórí fóònù kí ló kàn. tẹ ẹ mọ ẹni náà ló wà ní fake profile na do you know somebody tó wà lára yín ni. kò sẹ́ni kankan lára wa ẹ má máa sọ bẹ́ẹ̀ mi láìpẹ́. ẹyin mẹ́ta nìkan kọ́ nà kó ṣẹ̀yìn mẹ́ta. ẹ àfi tẹ́lómi bá ń gbéyàn sórí fóònù àwa mẹ́ta ni tèmi mọ̀. first lady please i'm not defending liars i don't know liars and i don't want to know The thing is that it looks okay. to me. Uh, um, MFM, the way you are sounding, anybody that is listening to you right now, you support MFM, anybody listening to you right now, that's the way you are sounding. Ọ̀rọ̀ wá láti bì kankan. Tí bá parọ́ mú ẹ láyà, kí má jèrè àwọn ọmọ mi. Nǹkan tó fàjà nìyẹn. Nǹkan tó fàjà nìyẹn. Aláàárọ̀ you are about to put picking up for dragging. To ba bá jẹ́wọ́ náà ni picking fẹ́ fún dragging, I no go take am. Gbé mi ṣe rí nìyẹn yes ṣé mi ni mo wá rẹ́jà àti dragi piki èmi tó ẹ bẹ̀bẹ̀ ni mo jí tí mo oh, bẹ̀rẹ̀ ẹlẹ́yìn bẹ̀bẹ̀ ẹ̀yin sọ pé ẹ̀yin bẹ̀bẹ̀ ẹni ẹ fẹ́ kó sọ̀rọ̀ délẹ̀ èèyàn sọ pé òun sọ fọ́ọ̀rẹ́ òun tó bá yẹ pọ̀ rẹ̀ ló gbọ́rọ̀ bọ́ta. so okay okay okay now ọwọ́ tẹ gbé yẹn ọwọ́ tẹ gbé yẹn ọwọ́ tẹ gbé yẹn ló sọ̀rọ̀ ẹ̀. ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ mi sọ̀rọ̀ o and if you don't want me to talk I will keep quiet ọyẹ ẹ máa sọ̀rọ̀ lẹ má wọrí. èèyàn bọ́ síta ó sọ pé ọ̀rẹ́ ẹ̀ tó sọ̀rọ̀ fún ọ̀rẹ́ ẹ̀ tó sọ̀rọ̀ fún meanwhile this person did not say a word she did not even want to fight with you èmi ni mo pè é pé jo tó jọ mẹ́ta kí ló ń ṣẹlẹ̀ sísè mi gbúrò. ṣé mo lè sọ̀rọ̀ sí mo fẹ́ sọ kankan ẹ jọ ọ̀rọ̀ láti sọ kalẹ̀ yìí mo fẹ́ kí àgbàlagbà dá sí i. àti sọ̀rọ̀ tán iná ọ̀rọ̀ ti sọ kalẹ̀. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má bínú ẹ má sọ̀rọ̀ ẹ má bínú ẹ jọ now èmi èmi ń kí ọ̀rọ̀ bọ búfẹ́ mm, kí n mọ ibi ma what happened. I want to show you something this phone. No, you cannot show me because I'm using it. Okay. okay. Yeah, you're gonna show me later. Okay. All right, thank you. I downloaded so many games for you. You downloaded so many games? Yeah, in your phone. Okay, no problem, no problem, thank you. Now, àgbàlagbà mo fẹ́ kẹ́ dá sí ọ̀rọ̀ yìí. What I was doing this morning, I swear with my life, I did not have any intention to drag anybody. Alẹ́ àná ni mo ti kọ́kọ́ preach about pé ọ̀rẹ́ ẹ má jẹ́ kó dé síta. In fact, at a point I said ṣé ká lọ sọ̀rọ̀ yìí lẹ́yìn. Ṣé ẹ fi pé fẹ́ sọ níta? And somebody call me pé kí n jẹ́ kán sọ níta o. Pé tí màá jẹ́ kán sọ níta, á dàbí pé mo ní kan tí mò ń bò. Pé màá dàbí pé mo wà ń bẹ̀. Mo ní ọ̀rọ̀ yìí kọjá rádaràda o. You understand? Now, what, what I was doing this morning, when I was asking her one or two things, was to know. <sighs> Okay, thank you so much. Was to know ìkan tí wọ́n sọ ibi tán bá dé tí Karima fi ń dún mùrùmùrù máa wà like ṣó kọjá ètè mi ti gbọ́ eré mi náà gbọ́ sọmọ ṣó kọjá ètè mi ti gbọ́. pàtó fún ìgbà mi ìbá sọ mi ìbá sọ gán kan mo dẹ̀ tún ti sọ Karimo tó bá ti ní voice mi lọ́wọ́ gbé síta tó bá ní ti pínkì gan gbé síta bóyá ẹ sọ lẹ́yìn tí mi ò síbẹ̀ ni mo ní mo bá yàn ṣàbòsí ẹ̀dẹ̀ ń sọ pé kọ́ máa ṣe fẹ́ máa fún mi lọ́rọ̀ jẹ ni mo ṣe bébì náà ẹ lè kó mi láyà jẹ́ kí n má sọ̀rọ̀ náà yeah we we we, we, met on TikTok we met on TikTok and we connected yes we didn't connect because of I want to fight with Temi. ìjọ ta fẹ́ lọ ja ta fẹ́ ṣe ṣó pẹ̀lú King White láyà sọ síbẹ̀ ọkọ wa sórí platform ẹ̀kọ́ la ní kẹ́ gbọ́rọ̀ lọ ẹni sùúrù ahmed ti sọ̀rọ̀. èmi máa ń láìkí clear gbogbo ọ̀rọ̀ mi mo ò láìkí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe lójú mi mfm mfm the way you are behaving right now in my presence Pinky does not deserve it no matter what because this is somebody that will stand by you every second even when you are not there mo máa wà bẹ́ẹ̀ náà. ṣé ń jọ́ọ̀jì ń sìn ṣé mo ti jọ́ọ̀jì pinky. ó fẹ́ fa pinky àti mfm wọ́n á ṣètò ọ̀rọ̀ wọn don bring pinky to it. kí ni ti yín náà. no no don't do that don't talk for pinky. mọ̀mí wa kí you are not you are not listening to what she say. bí ṣe ń sọ ẹ̀ ń jọ mí bí ṣe ń sọ ẹ̀ ń jọ bọ́rọ̀ ẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀. ẹ̀ lẹ́ sọ mi like it mi like it seriously mi like it. buffet tí bá wọ èèyàn yìí normally tí bá ṣerú nǹkan tí mo ṣe lọ́sàn-án yìí mo ò ní padà wá sọ́dọ̀ ènìyàn náà ṣẹlẹ̀ náà you settle yourself with MFN. Oh, what is it, Gongo? No, I did, not come up here before in the first place, Mami Maggie, for it's MFN. Okay. And I only come because of Pinky. Because I know what she's about to say. He's about to put her on that on, out there for dragging. No, okay, no, no, no, no, Don't say that now. I'm not talking about you. I'm talking about liars. That was the reason why I came up in the morning. Can, can you talk about your own? enough of all this already enough of all this already. Enough they are friends don professor mo gbèjà piki ni mo dẹjẹ pé mo fọ ìṣòro mo wà á fẹ iná mo máa gbèjà because ojú mi ni mo wà á fẹ mà i had enough of that already i had enough of you already. by the time piki and. Uh, enough and, uh, enough MSF now enough kí ẹ tọ́wọ́ parí ìjà wọn mi kí ẹ ń pa èmi nìkan jà mí dẹ̀ mí dẹ̀ dá sí ìjà wọn. but nǹkan tí láyà fẹ́ ṣe láàárọ̀ if you had allow her to do it she's about to put her up for dragging. enough enough i'm telling you. MFM, they are one. Ah, enough already. don't fight people's fight that's what enough, i keep saying please. all the time. enough already. don't fight anybody's fight. àtàbà sábà ara wa you understand i don't like fighting people especially the people I have relationship with you are èmi àti yín ti jọ ṣe gbogbo kan tẹ̀ ń ṣe ẹlòmíì ò lè bá mi ṣe enough already. Oh, eh, ìfẹ́ ni ìfẹ́ náà ni òun náà ló jẹ́ kó wá síbí báyìí. Ah, ah. ọlọ́lá ọmọ mi ti píkì àti ìyẹn mo sọ. Oh, mfm ń fi pé mo ò fẹ́ sọ̀rọ̀ ò fẹ́ sọ̀rọ̀. Eh, àárọ̀ yóò kúyàn lójú mi láàárọ̀ ojú mi nà mo dẹ̀ wá bẹ̀ mo mọ gbogbo nǹkan tẹ́jọ́ sọ mo mọ̀ pé nǹkan tó fàjà yín mo mọ rítì tẹ́ fi jà. I know the reason why you guys are fighting. and I'm trying to clear you. I came up three days ago. I told you, Monem FM, just stay back and relax and work. Tó bá yá ọ̀rọ̀ máa sọ bọ̀ kọ́ máa ti èèyàn débi téèyàn máa dé and she finally did this morning tó bá jẹ́ pé àárọ̀ ìláyà ti gun òkè ó kàn sọ pé kíní tó ń pòsè òun mọ̀ pẹ̀ ọlọ́run gbọ́ máa wà kápásì bọ̀ láàárọ̀ you wanted to set Pinky up for dragging láyàsì mo ní láyé kù inú bí mi ju ju omi ẹ̀ ti títì because ẹni tó sọ yóò bẹ sọ pé lọ́jà kò dẹ̀ bẹ́ dálé wọn rú nǹkan tó sọ fún mi ló sọ fún náà. nobody can can drag Pinky now Pinky lẹ́nu now expect myself platform. Nobody you went on your platform because you want uh, to eh, expect yourself. Now why are you not allowing me to expect myself on my platform? ọtọkẹ gbogbo ìta ẹ fà ń sin ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ ìfẹ́ ni that's why you are here. ẹ eh, no mfm no, sọ pé ó ti tó bí ṣe ń sọ lẹ́ ń gbèjà liars ẹ dẹ̀ ẹ má máa ṣe báyìí nà kó dáa nà ó ẹ má máa ṣe bẹ́ẹ̀ kó dáa ẹ̀yin kọ́ ni ilé máa parọ́ mọ́ liars kó wà lójú ẹ̀ tí mo tún fà mo ń fa ayé mi ṣe pé mo lè gbé no, òdìdí kó gbé tiẹ̀ náà bọ́ síta mo mọ nǹkan tó fàjà wọn ni and like Bikky and I never talk back about anybody behind anybody ẹ yé pè mí náà kí ló ṣẹlẹ̀ ah Pinky and I never talk bad about anybody behind the door tó bá ní kó gbé síta ṣe bí kàrí mọ́ ni kó bọ́ síta náà kó gbé síta náà ẹ dẹ̀ sọ pé kíní kan ọ̀n ṣe kíní kan mo wà bẹ̀ ṣe bó dín náà mi lára pé mi ò ṣọ̀rẹ́ òun èmi náà dẹ̀ fẹ́ ṣọ̀rẹ́ bọ̀ mo mọ̀ pé èmi wà lára àwọn tó ń fún wọ́n lè ní mi ò lè bá yín wọ́n sọ sọ́kàn mi mi ẹ̀ bá sọ fún liars pé ah hey mi ì sọ kankan but in my own head my head is scattering like ẹgbà mi nà ń bo la já sí justice la fẹ́ ṣe o tún lọ fún ẹ ní nọ́mbà ìyàwó girlfriend ẹ kí ló fẹ́ fi ṣe gbogbo kí ni yóò necessary ẹ jẹ́ ká fèsì nǹkan tá a bá wa. ta ló fẹ́ sọ̀rọ̀ ó oh, mo ti ṣe bọ̀rẹ̀ ni buffet àti Elias tẹ́lẹ̀. mi ẹ ó dàn jàre. omi náà ni o ẹ bá fẹ́ kí n máa lọ sí wàhálà alábọ̀rẹ̀ mi ní lọ lọ lọ lọ wà ní kò lọ yóò ṣe ṣe ṣe ní ìjẹun lọ. ẹ jẹ́ aṣọ́lọ́yọ kọ̀ọ̀kan ẹ jọ ẹ jẹ́ aṣọ́lọ́yọ kọ̀ọ̀kan ẹ jọ nítorí Ọlọ́run buffet ẹ calm down ẹ calm down ẹ gbọ́n ẹnìkan ẹ̀yin náà ká ń bẹ ẹjọ́ ẹ má bínú everybody ẹ jẹ́ sílẹ̀ ọkọ̀ kókó ní ìbàdí láàárọ̀ tí mo gòkè. ẹni pé kò kì í ṣèjà mi ẹni pé kò kì í ṣèjà mi kò sí wàhálà. ẹni pé kò lórí bàbá yìí ṣe ní o. ẹjọ torí Ọlọ́run ẹ hold on ẹ hold on àníkà ní sùúrù buffet ẹ hold on ẹjọ àgbàlagbà wà mí bàá mọ magi tí ń bẹ̀rẹ̀ látàrọ̀ kẹ ní sùúrù afẹ́yẹjọ́ ọ̀rọ̀ náà ni Ọlọ́run jẹ́jọ́ torí ọlọ́run ẹ má bínú ẹ calm down ká lè bá yanjú ẹ ọlọ́run mo fọ́nà bàbá ẹjọ́. Mo fẹ́ àbọ̀ ìṣèdèjì bẹ́ẹ̀ ni mo ń pè yín ní ẹ̀ẹ́dì kò ní ní ẹ̀ẹ́dì kò ní ní. A lè máa sọ lórí ara wa ẹjọ́ ọlọ́run ẹ jẹ́ ká sí lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹjọ́ ẹ jẹ́ tó ẹjọ́. Oyin máa jí ìjọba adásọ̀rọ̀ ẹ̀ bá a sórí èèyàn kì í ja ìjà yọ ń díjú èèyàn kì í díjú méjèèjì láti dájà tẹ́ bá dọ̀la ẹ sì lè parí ẹ̀ you understand and you are here now talking about yourself you say you are fighting for Pinky why do you have to fight for Pinky Pinky àti àti MFM wọ́n close the ju lọ now you understand tó bá tẹ̀ jẹ́ pọ̀ rẹ ní it's in a different area you understand you cannot fight for Pinky. That's one thing I'm saying. The way you guys are doing, you cannot suggest one person for dragging. Where anybody báyìí ẹgbẹ́lẹ̀ ẹ̀jẹ̀ máa rojọ́ lé lórí. That is what we are fighting for here. That is bully. It's not fair. Eh? ẹ just torí Ọlọ́run ẹ ti ẹ̀rọ tọmọ ohun mi tí gbogbo wa fi wá síbí báyìí. Tí ẹni kẹ́ ẹ rò ẹ jọ tọmọ ẹni kẹ́ ẹ rò tóun àti ọkọ ní problem tábà lè bá wọn settle it we don't have to push it. I'll be dropping soon but I want you guys to know one thing in life mo ti máa ń bá yín ṣe tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe kò bá mi lára mu I will excuse myself. Everybody so nisin you, are, you now the way you talk like ẹsẹ àmì ẹni pé àwa aláníkọ́ ló máa fa liars kí ló kàn mí pẹ̀lú kàn ló máa fa liars wọn mi kọ́ ló ń yọ mí náà tí mi náà pé mo dà mo ṣe ní nọ́mbà ṣàdé ẹ̀sùn ṣàdé ẹ̀sùn òkè why why would I call òṣèlú wọn dàbí pé èèyàn ń bẹ́ẹ̀ ni mo ní ẹ sílẹ̀ jẹ́ kọ́rọ̀ yìí play out èmi ni mo kàn pínkì fúnra pé a ní ẹ̀ jáde so mo dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó transfer láàrin wọn and I came out and I don't even well, intend to, to come out this there? morning. don't you but the them? fact that she have the effrontery and the guts bí de ṣe repeat ara mi running. nìyẹn. o Oh, wá sound didn't seem be any pay. I don't sọ lẹ́yìn ni òun nìkan jẹ́ mi mọ̀ mo mọ̀ mo mọ̀ ya Mohbad mi ìgbà ya Mohbad sọ̀rọ̀ náà Blueface. because I don't know what.